uh, Ashiwaju said, let's talk, please talk about rituals. What rituals, ma? What rit rituals? Amọ̀pọ̀ ń ṣe ritual náà Nàìjíríà kí ni ká báwo náà kí lè fẹ́ ká sọ pẹ̀. So let's go ahead. Now, this particular ìjà tó wá ṣẹlẹ̀ láàrin Alhaji pẹ̀lú ẹni. Wọ́n ní normally, these are twenty six band boys Alhaji ní. Tí ẹ pé gbogbo wọn jọ máa ń pín owó pọ̀. 26 band boys. And their sharing is, you know, I don't know if I'm allowed to say that. They have sharing pattern. See what your máa ń share See we go on dẹ̀ ti understand láti ilẹ̀. Kò síjà lórí bá ṣe share owó. Mr. Um, Kule, wọ́n ti mọ owó táwọn máa gbà every month. In a month, Are you looking for where to buy your Osha Prampa Gele and all eyes on me Gele and Omojomolo Ban? No stress yourself. Contact Zainab Ban. Now she dey do it by herself. This one not be say she go dey buy am from people. Now she dey do it by herself, my people. If una wan buy Osha Prampa Gele, or Omojomolo Ban and all eyes on me Gele, contact Zainab Ban. If you want, as we say you wan sell them you dey live for abroad and you want eh, you want dey resell this to tuban or auto autogele or you want use that for O one owambe or you want just just get am for us, just dey change style no worry yourself again contact zainab tuban she go sell am for you for wholesale price even if na nigeria you dey stay zainab tuban dey for nigeria Where we say she dey do all sharp osha pranpran gele and all eyes on me gele anyone wey you want for to tuban o i mean for heart Oh all of them they dem dey zainab tuban hand contact to buy now and thanks me later. ó ń gba six hundred ó ń gba one m ó depend bó bá ṣe ríṣẹ́ ṣe sí àwọn náà làwọn fẹ́ dúró lórí tàbá ti ṣiṣẹ́ afẹ́gbowó wa salary. sálárì àṣiṣẹ́ ká pín báyìí báyìí lájọ fẹ́ pín ṣé you understand according to iṣẹ́ tàbá ṣe ni wípé kò máa fún mi ní sálárì five thousand lóṣù kí wọ́n dẹ̀ máa gba billions so tàbá ṣiṣẹ́ wẹ́ẹ́ iṣẹ́ ta láti ṣe báyìí àjọ máa báyìí iye báyìí ni èyí máa gbà iye báyìí wọ́n ti jọ organize láàrin ara wọn which Alhaji has never failed any of them. Tinuke Iyanu, that's why I ask you to listen to full interview involves ritual, death, and money. Uh, my darling, it is well. We have heard so many even before this particular man came out lórí ọ̀rọ̀ pé wọ́n náà ń ṣe ritual kò sẹ́ni tí ò mọ̀ pé gbogbo àwọn people yìí náà wọ́n ní one way or the other tó ń ṣe so I won't you know, dive too much into it àwọn kọ̀ọ̀kan tí mo bá wọn sọ̀rọ̀ n tó sọ lórí ọ̀rọ̀ owó lèmi fẹ́ mú jáde ẹ̀rí àjìmùsẹ̀ ẹ̀talélé ó ní don't let them pay you as them pay kìíní kan <laughs> ah Abdul Jumai Abisala. Hmm. So many of them that japa from allergies. That japa from allergy. Do you know most of them? Spiritual attack. Wow. Wàhálà ẹ̀rọ mú mi. Ẹ bẹ́ẹ̀ kì í sọ̀rọ̀ spiritual. Ẹ ṣe. So <laughs> now. <laughs> okay, this woman is bias lọ́fẹ́ kọ Mr. Kunle said you said Mr. Kunle said they did forty six shows and K1 gave him three hundred and seventy k aṣíwájú eh, olúwalógbọ́n ẹ ṣe bí Mr. Kunle yẹn sẹ kí wọ́n sọ tòótọ́ fún yín báwo ni sharing pattern tó ti wà ńlẹ̀ láàrin wọn àtàlájì ṣé you understand I am not I'm just telling you what I heard you know from other parties even àwọn tó ti kúrò mo ní Mr. Jamiu wọ́n jọ sá kúrò lẹ́yìn Alhaji ni ó wà ní UK ń bí He's doing well he has gone back to Alhaji ó lọ apologize wọ́n ń ṣọ̀rẹ́ kò síjà so why him alone now this particular man tí wọ́n sọ yìí ṣé mo pé gbogbo àwọn band boys Alhaji àìmọye àwọn tó ti tó jẹ́ pé wọ́n ti wà pẹ̀lú àlàjì láti náìtì láti olùpẹ̀rí ẹ ṣáà máa ń gbọ́ olùpẹ̀rí ẹmọ ọdún tó ti wà pẹ̀lú àlàjì òun ni oldest band boy why is he still there if this man is that bad now wọ́n ní this last one tí wọ́n ní bó ṣe máa ń lọ nìyẹn wọ́n ló máa ń fa wàhálà nínú band ni because of greed nǹkan tó ń sọ fún ni mò ń sọ fún yín o ṣé you understand wọ́n ní bàbá yìí dáàdì wa kúnlé yìí wọ́n láwọn náà máa ń fa wàhálà nínú báńdì ni tí wọ́n bá wà ní orí stage ṣé mọ̀ pé àwa tá bá lovers àwọn ẹlòmíì a máa ń fún àwọn wàlì kókó ẹ lọ wo wàlì kókó ní ní island àjọgbá island ni ọ̀dọ̀ wàlì kókó ọ̀dọ̀ alájì lòun náà wà tẹ́lẹ̀ ó kúrò lọ́dọ̀ alájì ni ó kúrò lọ́dọ̀ alájì wọn ọ̀dọ̀ ta ẹni tàtàlájì bá wa ṣeré àbàṣeré ń bí tó bá lọ nàìjà wọn á lọ ṣeré lọ́hùn pẹ̀lú wọn wọ́n yìí ní good relationship kò sí pé bí àtọ́ pé mi ò sí lọ́dọ̀ ẹ̀ mọ́ a dẹ̀ ti dọ̀tá ara wa káká ta máa ń lo ilé ẹ̀ ní ọdún fa káká he was alhaji's band boy too òun náà kò lẹ́yìn alhaji wọ́n ìjọ rẹ̀ I am not saying he's a perfect man like I said Oluperi is still there Do you understand? I'm not saying that, you know, he's perfect. He has his own thing. But say you're yẹn bá bad Tony. Why is it that only that one told you to go tó yìí bá ṣe dè Do you get me? Elia June said he's feeling entitled. Now, níjọ́ tí one eh Ejek kí n máa sọ̀rọ̀ àwọn ìwà tiwọn náà tí àwọn èèyàn to jẹ́ pé wọ́n one bá wọn ṣiṣẹ́ tí one mú jáde. Wọ́n ní bọ̀dá wa wọ́n làwọn náà ní ojú kòkòrò gidi <laughs> you lie my sister wọ́n ní ah, ah, eh, Wàsíù Arọ́báṣọdún is in London ẹ̀rí àjíhùn thank you sister mi for giving me stars jare help me to give me stars ẹ̀yin tèmi ẹ̀ máa ẹ fún mi star help condition ẹ̀ dẹ̀ má gbàgbé o ìgò là ń o if you want your frames, call me for all your frames for glasses so wọ́n ní bọ̀dá yìí máa ń jagun tí àwọn èèyàn bá àwọn eh, lovers wọn tí aláàjì bá ń kọrin on stage àwọn èèyàn máa ń fún ele eh, apart from owó tó ń ná aláàjì wọ́n máa tún rí fún àwọn drummers yẹn àwọn èèyàn máa ń fún wọn from their own pocket wọ́n á kàn owó tiẹ̀ rẹ̀ owó tiẹ̀ wọ́n ní normally bí gbogbo wọn ṣe máa ń ṣe after the show because some of you will get some will not get gbogbo yẹn á kó owó yẹn pọ̀ ẹ kó owó yẹn pọ̀ ẹ wá pín láàrin ara gbogbo ara yín so that only after owó tó ń gbà owó sharing pattern o ẹlòmíì lórí stage yẹn wọ́n ná wọn tó one point five one point seven ó depend lórí àwọn èèyàn tó tó gift owó yẹn wọ́n á tún pín láàrin ara àwọn boys yìí apart from owó tàlàjì fún wọn or tí wọ́n jọ ń share now tó bá wá délé tó bá ní kán pín owó wọ́n ní àlẹ́jì ni o wọ́n lọ ń kó ayarí páwọn òpin owó tàwọn most of ìjà tí wọ́n ní bọ̀dákúnlé yìí máa ń jà mostly òun àtàwọn managers àbáwọn kan ló máa ẹ̀wọ̀n rí òun fín òun ìṣẹ́gbẹ́ wọn wọ́n ní nǹkan tó máa àtọ̀wọ́ owó bó ṣe describe wọn ní is greedy wọ́n ní ojú kòkòrò wọ́n like owó nǹkan tó sọ ni mò ń ṣàlàyé o ẹjọ́ o. I don't know him. I don't know his character. But he has come out to tell us some things about Alaji. So I did my due diligence by getting information to tell the whole world. Àwọn ìwà tiwọn náà tó ní kò dáa. Àwọn ìwà tiwọn tó ní kò dáa. Òun lèmi náà fẹ́ ṣàlàyé fún yín. Tó dẹ̀ máa ń fa ìjà láàrin àwọn àti àwọn band boys. Wọ́n ní when he came back, àwọn èèyàn tó bẹ̀bẹ̀ fún gan-an ìkan nínú wọn gbọ́ngàn gba suspension two months nítorí ẹni yìí because wọ́n ṣàánú ẹ̀ náà ni tó fi padà wá nígbà tó ti há sí nàìjà fún almost two and a half years sálàjì gbà wọ́n padà twenty twenty two wọ́n wá lọ ṣeṣẹ́ wọ́n náà wọ́n lọ ṣeṣẹ́ wọ́n lọ ṣe eré ní white stone ní Ìkẹjà they were in white stone before Wasiu Ayinde came on board ẹ mọ àwọn buying boys láti máa lùlù láti máa ṣeré wọ́n ní bí ó ti ní problem pẹ̀lú àwọn band wọ́n ti ń jà pẹ̀lú àwọn manager bí wọ́n ti wọ́n nìkan wọ́n máa ń bínú gan wọ́n náà ti ń jà already inú ti ń bì wọ́n lọ́làjì dẹ́ dé bálàjì ṣe dé bí kéwọ́n ṣe dé he went ó gbogbo wọn kí wọn ẹ mọ̀ bí àwọn boys àyíká àbọ̀sà àyíká àbọ̀sà alájì notice pé bọ̀dá kúnlẹ̀ yóò kí àwọn wọn lọ́dẹ̀ lọ sọ́dọ̀ dádì wa pé ah ah wọ́n níyẹn tẹ̀ tún ṣe yẹ̀yẹ́ wọ́n lálàájú tún ṣe yẹ̀yẹ́ pé kúnlẹ̀ ò fẹ́ kí mi ni wọ́n ló kàn dìde gbára yìí ni ṣọmọ kéèyàn ti máa bínú sọyàn like I said it might be a bottled up kìíní pé ah why am I being treated like a slave exactly what he said do you understand so he said wọ́n ní he, he stood up and wanted to fight Alhaji like you know ṣe pé ah, ah pé Alhaji was shot and <laughs> am I looking for favor? <laughs> I want to marry Alhaji ni Babatunde John Kehinde. Are you looking for Alhaji? I want to marry him. I want to be Yawo fun Gopo So, only Alhaji was shocked and he táwọn yìí wù ń going ẹ̀gàn wọ́n ní ó ya bad boys lẹ́nu pé because normally Alhaji would have reacted Only boy, he just kept his calm and only ní àìmọye ìgbà tí brother, kúnlé bọ̀dà kúnlé tó bá pa ọmọ yín o o wọ́n ní there was ìgbà tí aláàjì lọ ṣẹṣẹ ní amẹ́ríkà tọ́lọ kí lọ́nà lọ play ń jọ yẹn náà ti máa ń gbàgbé nǹkan wọ́n ní you called America to tell the boys not to play for aláàjì we call disgrace aláàjì ṣé you understand. okay Prince Adigun said let me read what you said ah me mi ìdẹ̀wá oh, ó ti lọ Prince Adigun said uh, Alhaji cursed him in front of the band boys and he got angry anyway nǹkan tèmi gbọ́ ni mò ń sọ fún yín ṣé you understand nǹkan tèmi gbọ́ ni mo ṣe àwọn ó jẹ́ kí n ṣàlàyé fún yín pé ah, ẹ̀yin èké o mo ti lọ ṣèké o nǹkan báyìí ni mo mú bọ̀ ń bẹ́ o ṣé you understand so they said he stood up to fight Alaji, and Alaji calmed down he didn't fight him and since then on ní okay o ibi tọ́lọ̀ wọn wà léwọ́ dé ti kú lọ́dọ̀ alájí láti twenty twenty two this man has been begging to go back ẹni kọ́ lọ bèrè he has been begging to go back and work with him like he said which I will not like I told you I'm not a spiritual person and I don't know nǹkan tí ò bá yé mi kò yé mi o ah kọ́ má wà fún mi o ìbọ̀dà <laughs> kúnlé <laughs> because tó bá jẹ́ pé lóòótọ́ ẹni tó ń gba kádàrá yín ẹni tí ò jẹ́ kẹrí ṣe ẹni tí ò jẹ́ kí so how come tẹ tún fẹ́ padà lọ bá wọn èmi béèrè lọ́wọ́ ẹni tí mo béèrè question lọ́wọ́ wọn mo ní kí ló dé tí ìyá wa ń jẹ àwọn ọmọ aláàjì àwọn ọmọ àwọn ọmọ tó ń bàlájì ṣiṣẹ́ tó yẹn pẹ̀lú owó tó rí I got this picture where is the picture Mr. Kúnlé ní àwọn ò ra ilẹ̀ nígbà táwọn wà lọ́dọ̀ aláàjì ẹ wò Mr. Kúnlé ralẹ̀ ọlọ́run dùn wọ́n nínú àwọn náà wà òkè Mr. Kúnlé ẹnílé ẹnílé kò yẹ yín à ń bọ̀ ní kí picture lé wọn yẹn wà wọ́n ní bíi three story building ní fẹ́lẹ́lẹ̀ lọ́lọ́run ti kẹ́ wọn wọ́n dẹ̀ ti kọ́ ilé yìí ti pẹ́ kò ń ṣe pọ́ṣẹ̀ ẹ̀kọ́ ilé yẹn kò ń ṣe pé wọ́n ṣẹ̀kọ́ ilé yẹn kò yé yín so for you to say pé gbogbo nǹkan wo ah, mo jù kínní yẹn mo fẹ́ fi picture lé wọn sí ni o fún yín kẹrí kẹ lè mọ nǹkan tí mò ń sọ wípé àá ah, ah, ọlọ́run kẹyìn ṣùgbọ́n àyànmú ògbóògùn kò sí àǹtí àjọkẹ́ you didn't watch the interview Okay, tell me more about what else do you want me to say about the interview? Tell me. Okay, he got his, he built the house with the money he got from um from America, abẹ London. <laughs> you know what? Mo kàn discover pé ẹ̀yin èèyàn kò máa fẹ́ kéèyàn kọ̀ wá. Tó bá ti sọ̀rọ̀ èèyàn láì dáa kí gbogbo wa bàjẹ́ kó dáa honestly kò dáa. sometimes we listen to hearsay ẹ jẹ́ ká from the other party too how much was this guy earning when he was with Alhaji Ayinde why was he unable to use his own money for whatever tó ń fẹ́ lò fún kò yé yín ṣé gbogbo owó tó gbà ṣé ìṣẹ́ṣe ìpẹ́tù àtàwọn fi wà pẹ̀lú Alhaji Ayinde yẹn gbogbo owó táwọn gbà níbẹ̀ àwọn ò rí fi ṣe nǹkan kan rere ni. hello hello hello hello hello sis ẹ kálẹ́ mà. báwo ni. adúpẹ́. ǹjẹ́ a kù sí mi. yes ma. alájà ló ń pè instrumental. mo ti mọ̀ ma mo ti rí yín ma ẹ go ahead ma. Eh, eh ìbọn tó ṣe fóònù yìí oh ok ok basket. mo rí ààbò mi sí ẹ̀dùn. no àwa online o à ń sọ̀rọ̀ àyìndé lọ́wọ́ o ṣẹ́ẹ̀sì online ni mo bí tọ́yẹ̀ lẹ ṣe pè ní. wọ́n ti ṣe tán ni o. àìwà on báyìí. ah ok. àwa on. ok then. Hmm. mo rò pọ́n pè wá fún ọ̀rọ̀ àyìndé ni. so shall I understand àyànmọ́ ògbóògùn orílẹ̀ lẹ́jọ́ he said pé àwọn ò mú nǹkan kan jáde kúrò lọ́dọ̀ is it that when he was working for alájí wàsíù àyìndé he was not paid his dues just like adafunye abiali abiodun kakawa was one of the k1 boys he even played at his birthday to show how coordinated they are k1 don joke with his work he plays with everybody like his brothers god bless you. Kakawa Abíọ́dún Kakawa giga ọ̀dọ̀ wọn la máa ń lò lọ́dún fa awa artist òun atayide ò kì í ṣọ̀rẹ́ náà nígbà tó ti kúrò lọ́dọ̀ àyídé go back tó ti dọ̀rẹ́ padà do you understand so ile ayé yi n tí mo kàn fẹ́ George ẹ mo accept pe òótọ́ ni ẹ pa irọ́ alájà àyídé le ní tiẹ̀ ó wà kú ọkọ̀ ọlọ́run ọba but coming online to say wípé kò sẹ́ni tó bá ìdè ṣe tó níláárí ìyẹn ni ò dáa àwọn tó bá ìdè ṣe tó níláárí rèé wọn ò dẹ̀ dínà yẹn wọ́n yìí dúró ti ọ̀gá wọn. ìjọba ẹ̀dẹ̀ lásán leléyìí ó tọkọ̀ bẹ̀rẹ̀ sí ń kí ẹ máa gbọ́ láti ah, nineteen ninety nine mo ti wà pẹ̀lú wọn mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run débi àwa náà. kíni tó lọ kọ yóò máa lọ ní copyright oh, ó lè lọ ní copyright torí àwọn orin ẹ wo àwọn eléyìí ń gíìfù testimonies wípé inú àwọn dùn ó nineteen years ó twenty years ó twenty five years wọ́n give testimony bíbáyìí àwọn rèé nítorí copyright mi ṣe lè play because wọ́n play orin bàbá wa Yusuf àbí kìíní bẹ̀ tẹ́ bá gbóhùn tó ń sọ you can go and watch it on Abiola orídoríṣe platform lórí Instagram gbogbo wọn ń sọ nǹkan táwọn ti rí gbogbo àwọn boys tẹ̀rí ẹ̀ pátá ló ti kọ́lé gbogbo àwọn tẹ̀rí lẹ́yìn lẹ́yìn Wasiu Ayinde gbogbo wọn pátá ló ti kọ́lé gbogbo wọn ló ní mọ́tò oríṣiríṣi wọ́n ní after tó tiẹ̀ kú o there was a time Alhaji bought cars for every member of his band tí o bá gbowó tiẹ̀ n tó ń wẹ̀ lọ fi owó ẹ̀ ṣe just like every one of us tá à ń ṣiṣẹ́ tí n bá gbowó tí mo decide pé designer designer mo lọ fi owó mi rà ìgò mo ń lọ rà gold mo lọ rà tí ẹnì kejì tí wọ́n Táíwò tí wọ́n gbowó tiẹ̀ tó ló máa invest who any? then it's your choice there's something we call choice nobody has right to tell you what you use your own money for now you're talking about passport keeping Allegedly, might not have right to keep your passports because it's written there this passport belongs to Nigerian government and kiniko kiniko for Alhaji keeping passport according to àwọn boys yẹn wọ́n ní because so many of them wọ́n máa ń japa lẹ́yìn eléré excuse me ẹ̀yin náà dẹ̀ mọ̀ so many of them wọ́n máa ń japa lẹ́yìn eléré Baba Gaji tó wà ní tó jẹ́ Baba Gaji tó wà ní London Baba Gaji ṣe bẹ́yìn ìwà sí ló ti kú o wọ́n sì ń ṣọ̀rẹ́ náà ẹ ṣáà máa ń gbọ́ tó bá ń kí bàbá kò sí tó bá wá sí ìlú yìí Baba Gaji ló máa ń coordinate àwọn boys tó máa ṣeré fún Tomando máa ń so why is he still having relationship with àwọn tó ti kúrò lọ́dọ̀ wọn. hello ma. hello àǹtí àjọkẹ́. yes ma. ẹ kàálẹ́. ẹ kàálẹ́ ma. a kú ètò. àwa nìyẹn. ibi tẹ́ ibi tẹ́ gbé wa lọ lálẹ́ yìí ó ní <laughs> eh, I'm just gonna say eh, bí mo ṣe mo ti rí gbogbo nǹkan táwọn èèyàn ń